táwa yìí ẹni onímọ̀ yóò dẹrù ayé yóò dẹrù òjò pẹ̀lú àjẹ́ yóò dẹrù ẹran pẹ̀lú adìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àfà ọ̀yá yàṣẹ́wò yàṣẹ́wò ni ó máa bá yàṣẹ́wò yàṣẹ́wò ni ó máa bá ká ẹ̀tún dàbí ọgbọ́n ẹ̀tún gbẹ̀rọ irọ́ yín ò jẹ́ àfà èké ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í pọ̀yàn bẹ̀fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgbọ̀ bẹ̀fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgbọ̀ fẹ́. ẹni ń wá wọn lọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹ̀ràn mélòó lẹ̀ pa nínú oyún ìríran yín ọ̀fẹ́ máa ní ìgbọ̀nrán ẹ̀yin ọ̀fẹ́ máa ní àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́ ọlọ́run gbàdúrà wa jàre àdúrà tí ẹ rí ẹ̀tọ́ ẹ̀ sí mi àwa tá ń ṣàdúrà àórè rẹ̀ jẹ́. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìjẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa àlùfáà wa àgbà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́mọ bá nàbí ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwọn òbí àti gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà bẹ̀rù àpò láyàtà kìámà òní ìtọ́ jẹ́ ọjọ́ kìíní oṣù Ramadan 1446 lẹ́yìn jíra náà Muhammad sallallahu alaihi wa sallam láti gbòòrò Makka lọ sí Madina àwọn ń bá ètò tafsiri wa lọ ní markaz wa markaz Umar bin Khattab àádẹ́ kuwa wá kú Ramadan nítorí pẹ̀ntí Ramadan bá báláyé àpẹẹrẹ oríire ni àwọn tó ń sáláìsí náà ọlọ́wọ́ a àtàbẹ̀lẹ̀ da ń sàárè wọn ó sàwọlá àwọn iṣẹ́ ẹ̀rọ iṣẹ́ mọ̀ lẹ́nu Ramadan yìí ọlọ́wọ́ bá mọ́sá àkàánú gbogbo wọn ọlọ́wọ́ ìgbà táwọn sura tí a ó bẹ̀rẹ̀ ní ọdún yìí 1446 onáà súratu Yusuf súratu Yusuf ó wà ní àwọn súra alápàlẹ́ tọ́lọ́ọ̀bá ní subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ fún ìṣẹ́ ọlọ́run nígboro makka. gẹ́gẹ́ bí àlàyé ló ń ọ̀pọ̀lọpọ̀ àwọn nípa àkídà ọ̀pọ̀lọpọ̀ òṣòro bíi ní sọ tukari pé afarabalẹ̀ láti gbọ́ àwọn ẹ̀kọ́ tí yéṣu wà náà fẹ́ kọ́ wa súra yìí wà ní àwọn súra tó ń sọ ìtàn fún wa in láti bẹ̀rẹ̀ súra náà tó parí ẹ̀ ọ̀rọ̀ nípa ànábì ọlọ́wọ́ ọba agbani ànábì Yusuf lọ́wọ́ bá sọ fún wa aleyhi salatu wa salam lọ́fàá tó fi sọ súra náà ní kọ́ súratu Yusuf makiya ó lè ní àwọn àyà one hundred eleven verses ọlọ́wọ́ bá musa jẹ́ kó yẹ wa lọ́wọ́ bá súra náà kọ́ nípa àkéèdà nípa ntọ́lọ́ba bẹ́ẹ̀ ṣe pé kò sẹ́ńtì lè jù lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ ọlọ́run fẹ́ dé ọlọ́run bá lọ́wọ́ ọlọ́run gan níbi sẹ́tì gan ló fi ṣe é ṣe ni ó di wa ọlọ́mọsá àfọlọ́yẹwà wọ́n sì ma sàwọn ẹ̀sẹ̀ tó bá fẹ́lẹ̀ wọn wà lọ pé billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam ra tilka ayatul kitabil mubin na'am أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الإسلام تلك آيات الكتاب المبين لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص ما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم ساجدين الله سبحانه وتعالى بر آية كلام حروف الجاهية تقولون لما أهوان تبع له رمي بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين لتعظيم الكتاب ترى يو ترى يو أدواء الله ترى يو ونان ترى في أسقال ترى يو يجو على يو يجو لا يكتب يدعو الناس القرآن من قرآننا إنا أنزلناه قرآنا عربيا أولا سوق عليه مثل لوي بلال بابا بقوا وان سودي سودي وان باي ريتس لانجويج إس عربي بقوا وان سودي سودي بابا لعل أم تعقلوا لعلكم تعقلوا كده بابا جنسي لأكاي سيلو لأكاي جدي آه رأيما جنا نحن نقص عليك أحسن القصص àwọn aláfẹ́ sọ fún ọ èyí tó dáàjù tó dáàjù nínú àwọn ìtàn máa àwọ̀hẹ́yìnà ilé pẹ̀lú ìta àti wáyé ẹ̀sì ẹ̀ tó dáàjù nínú àwọn tòní هذا القرآن قرآن لك ليه وإن كنت من قبله لمن الغافلين tẹ̀bí síwájú ká tó sọ pé ọ mọ́ ń parẹ́ ọjọ́ tó mọ́ ń parẹ́ ìkọ́lá yóò ṣúgbé adé nígbàtí النبي الله أباني يوسف عليه الصلاة والسلام توسف مبارك مبارك من جاء يعقوب مبارك من جاء إسحاق مبارك عبدالله من جاء إبراهيم لفع مباتي إمام بخاري بعد سواه سنة أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم وبري بي الله صلى الله عليه وسلم في أي الناس أكرم كان في الدنيا فريجنا في الدنيا فريجنا قال أكرمهم عند الله أتقاهم فبين أنت الدنيا فريجنا ولد ولوه بعد ونال البطل ولوه بعد الله أكبر قالوا ليس عن هذا نسأل وانا ايام الابداع جريد وقبهم إذ قال الشيطان صلى الله عليه وسلم يقول فأكرم الناس يوسف نبي الله أنت جاني أفلدي تروح أفلدي لأي بني يوسف نبي الله النبي الله بني النبي الله بني وما بني كان

isaac yìí tó wá jẹ́ ọmọ ààyò ọlọ́run ọba ayé anabi ibrahim bàbá àgbà lọ́hùn ẹlọ́run tó bẹ́ẹ̀ fẹ́ lómi nínú anabi yusuf bàbá wọn àgbà tó sì wọn kalẹ̀ nàbí ilayi akhalil rahman nàbí ilayi ibrahim òun bí isaac anabi ọlọ́run ọba lòun náà isaac náà tó wá bí anabi ọlọ́run ọba lòun náà yaakub náà tó wá bí أوديوا إن يفني من يوم يوسف ولا مزاح سوالا إن يفني ولا بع لأن قال يا بني نعم قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا لك إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر والشمس والقمر رأيته لي قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدونك كيدا الله أكبر إن الشيطان للإنسان عدو مبين الله سبحانه وتعالى قال يوسف لأبيه ما ànábì Yusuf yìí tó tún تنقل ياكم يا عبتي إلى رباني إني رأيت أهدى عشر كوكبا نوريا ويرا ومقلا والشمس مدتوري والقمر مدتوري أسفا رأيت أم ليسا بمرق بمتربة فمي ومريد بمتربة فمي bàbá yẹn nígbàpá ọlọ́wọ́ bá ní ànábì yá kù ó mọ̀ pé àwọn ìràwọ̀ méjìlá àwọn ìwòrán mọ́kànlá yẹn àwọn ọmọ bàbá rẹ̀ mọ́kànlá wọn yẹn bàbá rẹ̀ ní gan yá kù òṣùpá yẹn màmá rẹ̀ ní yẹn ó ní òṣùpá kí ẹ̀ báyìí ara yá bó ó ní ilé ọmọ mi yá ka ala ẹ̀kọ́ tì o مصفهم ما يعرف مصفهم ما يعرف فيكيدوا لك شكيدا وهو شيء ذكر عناتك إن الشيطان للناس عدو مبين للإنسان وإن الشيطان للإنسان عدو مبين الشيطان دوين التوميين إليه ممارسة هو علم مبايكين الله استعنوا nínú àwọn èdè tá a dé bá èdè yorùbá náà ní tọ́wọ́ bá ti pọ̀tẹ́ ní hání kò lè parí máa ṣe ni ẹ̀wọ̀n náà ni ìnà ṣe ìtọ́ọ̀nà tẹ́lí ṣe tọ́tẹ́rí yìí ní ìsáàní àdówó mọ́bí ọmọ ènìyàn ọ̀tá rẹ̀ tó fojú rẹ̀ ó ti fojú rẹ̀ hàn pọ̀ táwa ni kí làwọn ń tẹ̀lé fún jùlọ tí wọ́n ń sọ a fẹ́ gbọ́ ẹgbẹ́ ṣètọ́ọ̀nù ló bí bídà ṣètọ́ọ̀nù ló bí bàbá wa ńlẹ̀ yorùbá bá ti kírun tán wọ́n ní ọlọ́run bá bọ́lá kọ́lọ́ àdínẹ́bì mọ́sà ga ọlọ́run ọba kọba rẹ̀ bídà ṣètọ́ọ̀nù rẹ̀ àti ọmọ ìyá mi lọ́kùnrin ọmọ ìyá mi tí wọ́n máa bẹ bídà láti jáwọ́ kó mi orí tí wọ́n sì tẹ̀lé ká jáwọ́ kó mi ká má ronú bídà àmọ́ láàrin yorùbá wọ́n yóò kọjá rẹ̀ tẹ̀lé وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم nígbà pé bàbá rẹ̀ Yakub ànábì ọlọ́wọ́ ọba ni tó ní òye bọ́n ànábì ọlọ́wọ́ ọba wọn máa lóye gbogbo tó máa ó ní wọ́n máa máa sọ aláìsẹ́ yẹn o torí tí wọ́n ti wọ́n kàdó àìsẹ́ bẹ́ẹ̀ ni ọba tó bẹ tó ní ẹ tó ń tọ́jú ẹ ọ̀sẹ̀ lẹ́sà fẹ́ lẹ́sà òyò ọlọ́run sì máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ nípa àwọn ìtumọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ìtumọ̀ ọ̀rọ̀ tí ń mọ̀ ní ìmọ̀tí àwọn àlẹ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ fi àtìpédèrè ẹ̀rẹ́ lórí onígbà àtìpédèrè ẹ̀rẹ́ àlẹ́ wà ara àlẹ́ àkò àti lórí àwọn ẹbí àtẹ́bí yá àkò bàbá rẹ̀ nígbà yẹn lórí àwọn ẹbí òun ni òye kàmá àtàmàhà alẹ́ àbúwáyé kọ́mìkọ́mì ó ń ṣe sí àtìpé oríire náà fáwọn bàbá ẹ̀ bàbá rẹ̀ gan Yakub bàbá àgbà rẹ̀ ráàkọ́ náà ni Isaac bàbá àgbà gbogbo wọn òun náà kí ni Ibrahim olùkọ́bọ̀ Ibrahim wa Isaac lórí Ibrahim wa Isaac inna rabbaka alimun hakim ọlọ́wọ́ ọba rẹ̀ ọba lọ́pẹ́ gbogbo ìmọ̀ sí ẹni gbogbo ọgbọ́n sí ẹni subhanahu wa ta'ala ọbẹ̀ sí ẹni ẹni ńlá yìí má sọ aláàrẹ sọ́nà mi ò torí ṣe tọ́nà ọ̀tara ni lọ́fà tí a nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ fún wa nípa àlá ó dé tó sì wọ́n ń pa àlá fún wa pé àlá bá máa sì yìí ó kó sàdúrà sí fún yàn bara ya bára ẹ̀sọ́ pé kọjá tí yẹn sápá àlàáfíà rẹ̀ kò sí a'udhu billahi minash mẹ́ta kọjá ta ta ta sí ẹ̀rọ mẹ́ta mẹ́rin ta sápá àlàáfíà rẹ̀ abúlé Islam kó bá lálàá kó máa sáré káàkiri kó máa bẹ̀rù káàkiri má sọ fẹ́ni kankan ó lè fi á àdáda alẹ́ ni ẹjọ́ bá nífẹ̀ẹ́ sí jù bàbá rẹ ni ìyá rẹ ni ọkọ rẹ ni ìyàwó rẹ ni ọmọ rẹ ni tó bá nífẹ̀ẹ́ sí kan sọ fún kó bá kó bọ̀ ṣàdúrà sí fi á dáadáa ni wọ́n sọ fún wọn sọ àwọn tí wọ́n gbá burú ni sọ kó gbogbo tó ó di sọ fi jẹ́ abúlé òní ṣẹlẹ̀ sí ọ má bẹ̀rù káàkiri pé ha ee bẹ̀rù kí ni kìkìrì wọn lójú oró àrùn kìkìrì wọn lẹ̀ kìrì ń bá tiẹ̀ lẹ́nu omi anabi muhammad sallallahu alayhi wa sallam wọlé àgbà sábàtàt sunna ani nabi sallallahu alayhi wa sallam bi an rasulillah sallallahu alayhi wa sallam náà kà ní obìnrin ní sunna pé anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ báyìí pé إذا رأى أحدكم ما ما يحب فليحدث به كان كتولي فتي نفسي كتفويا فكتف نفسي وإذا رأى ما يكره فليتحول عن ذنبه أخرى آخر فليتصل أن يسارئ ثلاثا ويستعذ بالله كباري في ìyẹn kó ìyá lójú àlá tó bá rí tó bá sùn yóò rí pé ibi tó sùn sí apá òsùn ló ti sùn àti kó dàpọ̀ lé rẹ̀ yá change kó wá sùn pàpàpà ọ̀tún bó jẹ́ kó sùn ó di lẹ́yìn náà kó wá kó tápá àlàáfíà rẹ̀ wọ́n yẹ kó lè sọ ولا يحدث بها آدم كما تبني يكاو كما تبني يكاو فإن لم تجره أبروككم لسنسي كلهم قولوا إمام هو إمام وإمام أحمد لبع المسند إمام مسلم لبع أودي وطيراني أول مسافر يوع ثم أقول لك يا أفهم لك أنا أقول لك تأكد أعداني سوف تبني فسي كنت أدواتي lábẹ́ burúkú ní oṣù mẹ́rin kan wá sàlọ́ ọlọ́wọ́ bá kojú sápá àlàáfíà rẹ̀ kó ṣe tó tó tó lẹ́yìn náà kọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá pẹ̀lú àwòdìláì ní ẹ̀ṣẹ̀ tó ọ̀nà ọ̀dí lẹ́ẹ̀mẹ́ta ó parí ó sì fẹ́rẹ̀ kan àbúrò olùsẹ̀lẹ̀ sí insha Allah ọlọ́mọdé àbúrò olùsẹ̀lẹ̀ sẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa náà لقد كان في يوسف وإخوته إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا ونحن عصبة ونحن ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا أبيكم يغلب لكم وجه أبيكم وتكون من بعده قوما صالحين قال قال بعد كنتم فاعلين الله سبحانه وتعالى ما رأيك العتبة لقد كان في يوسف وإخوته آية للسائلين دجنادو نبي نبي يوسف أتاهم بباري أودي أمهيه أمين بنبه أمين دكتور عامل gbogbo ọgbọ́n béèrè pa rẹ̀ àwọn tó wá béèrè pa rẹ̀ yìí wọ́n ní torí béèrè ọlọ́wọ́ bá sì mọ̀ pé àǹfààní wà mẹ́ pẹ̀lú ògbó ọlọ́wọ́ bá tọ́lọ́ bá sẹ́mi wa á máa kàrà yá àwọn àǹfààní tó wà mí sóra yìí fún wa àwọn oríire tó wà ń bẹ àwọn ẹ̀kọ́ ńlá tó yà dá kọ́ mẹ́ kò fẹ́ ẹ̀ka nàbí ọlọ́wọ́ bá kan tọ́lọ́ bẹ̀rẹ̀ ìtàn rẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí inú sóra kan náà bíi sórẹ́tò Yusuf láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yìí tó fi dé parí sóra náà هو يوسف لونه صور أنا موسى عليه الصلاة والسلام ونلون في الصورة يزيل القرآن أما قصيدة من سبيل كان بيت أي غد بي دك يزيل سورة إذ قالوا لا يوسف وأخوه أحب إلينا إلى أبينا منا ونام عصبة إن أبانا لفي ضلال مبين إذ قالوا لا يوسف

gbogbo wọn jẹ́ ọmọ ànábì yaakù wọ́n fura wọ́n rí fífi yẹn pé ìkàlù la Yusuf wa akhuhu ahabbu ila abina minna wallahi Yusuf àtọmọ àyà rẹ̀ Binyamin àwọn wọ̀nyí ń bàbá wa ní fìtí jùlọ wọn náà oṣù gbàgbé má dára wa àwápọ̀ àwọn lọ́yẹ kó nígbà nígbà àwọn táwọn ọmọ ìyá mẹ́wàá inna abana la fi dalalin mubin lójú lọ́gbàbá wa wọ́n sì mistake ńlá èèyàn gbọ́dọ̀ sọ pàdánù bí ọlọ́wọ́ wa lórí ìṣìnà lọ́fàá tí àwọn afá súnà ọlọ́kùnbà àtàwọn ọlẹ́sàn rẹ̀ sọ pé tọ́lọ́ máa ń dọ̀lá rẹ̀ ó mú ìrìn oríṣiríṣi ó di lóòótọ́ àti sọ pé wọ́n ìnà kó lọ dọ̀lá rẹ̀ kiri fi náà àbí àmọ́ kiri gbogbo dọ̀lá rẹ̀ náà dọ̀lá rẹ̀ tí àwọn ọmọ bàbá Yusuf tó kó bàbá wọn wà mẹ́yìí dọ̀láàlì pé àtìsí irú dọ̀láàlì pé àìrítírà náà ni ọlọ́ọ̀bá sọ fánàbí wa Muhammad in sọ́tọ̀ dọ̀há in sọ́tọ̀ dọ̀há pé ọjọ́ lẹ́ka dọ́ọ̀lán fàhálà dọ̀láàlì ni ó dé wa ọlọ́ọ̀bá sọ àfẹ́rẹ̀ yìí ọlọ́wà ṣe gbogbo dọ̀láàlì tí ó wà máa rí gbogbo kúlù fi náà ni gbogbo ti ọdún dọ̀láàrí tí kàlẹ́bì sẹ́là tó lọ́wọ́ pé ọjọ́ ka dọ́ lámùsà dọ̀láàrí pé o ní tíra yẹn tẹ́lẹ̀ àwọn ará afọ ní tíra o ní sẹ́lẹ̀ àtọ́ tẹ̀lé àwọn ará afọ ní ó ní yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹn wọn lọ́ba kí ló wá tẹ̀lé náà. قال قائل لا شك قال قائل منهم لا تقتلوا السيارة يلتقطه بعد السيارة إن كنتم فاعلين àwọn ọba rẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí plan oríṣiríṣi ó ní ẹ̀kọ́lọ́ ọlọ́sùfà ẹ̀parí sùfà ìjápa tẹ́bá pa àwọn ìtẹ̀rà oòrùn arùgbàmí ẹ̀sọ́ sí ìlú kẹjọ pé wájínà tẹ́bá sọ níbẹ̀ ṣètọ́nà ní bílé tí wọ́n lọ́kàn ṣètọ́nà lórí múlẹ̀ ìyáxàló ọlọ́kùnrin wọ́dú ẹ̀rì ní bàbá yìí yóò yàgò fún bàbá bàbá yìí tó nífẹ̀ẹ́ rẹ̀ kò nígbà yóò wá rí mọ́ yóò gbàgbé rẹ̀ ó di èyí ẹ̀rọ awo ètè ṣètọ́nà ó di èyí ọ̀tẹ̀kóró mi bá di iye káwọ́ mọ́ sọ àlẹ́kẹ́ tẹ bá ti ta ẹ̀fà fi jáde ọlọ́wọ́ kò sí tó kí díẹ̀ nílé bá pa ẹ̀kọ́ tó bá ní ẹ wàá di ẹni قال قائل منهم وكم من وهو طلع لك من قال الله سبحانه وتعالى قال لي أبا وابن كثير وإن كان أم واسمه رويبير وإن يجبا قال وتعالى وإن يجبا صلاة وقال لي رويبير أقول يعني كاي أجمال يوسف لا تقتلوا يوسف وألقوه في جيابات الجب أما قال يوسف إلا كان دانو بوك يسربه oye kí ni àtọ́ pípa àti pípa pípa fífíkálì àti pípa nǹkan gánágbó táwọn èdè nǹkan kan wà mẹ́ kò sí tí ó lè sẹ̀rẹ̀ oye àmọ́ tó ń wọ́n pé tí bá sọ sínú nǹkan gánágbó táwọn ẹgbẹ́ tọ́ mi rìn ìtàkìtò òòlù bá àwọn arìnrìn àjò wọ́n mú wọ́n bù kó nǹkan kan nǹkan tó san èrè ìjọba ṣe bẹ́ẹ̀ ìmọ̀ràn tí wọ́n tó mú wá ní ẹ̀mí ti ẹ̀rọ ẹni ẹ̀mẹ́pa mo bá bá wá ní ẹ̀mẹ́jẹ̀ apá mo wá ti sọ́nù ẹni bí ìsọ̀rọ̀ láíláí ló rí ta ó di akẹ́wọ̀n kókò láwọn bí ètò parí èyí ni ìyọ̀lọ̀ pé ọmọ mi kú ọyá ju màmí nù lọ ọlọ́mọdé ká mú ọlọ́ọ̀bà ọ̀pọ̀ mọ̀ wá fún ọlọ́ọ̀bà eléyìí ni ẹ̀gbọ́n ọmọkùnrin àti àyè tí a ń pè é wo ìbéèrè lọ́sọ̀ fún wa. أدعي كم وعتم قالوا يا أبنا ما لك لا تمنى على يوسف وإنا له لحافظون أرسله معنا غدا يرتع ويلعب وإنا وإن لو أسباب أسلو معنا أرسله معنا غدا يرجع ويلعب وإنا له لحافظون بعد جمتها ثم بعد كتوب دوشن قالوا يا عبانا يا عبانا وبداوة ما لك لا تأمنا لا تعمد تنابي تمنى على يوسف كيلو سنتو ما فوق ما بعثو فوق ما لين بعثو في يوسف زبان من تدور عودي وإن لا ولا الناسحون أمرتو أمرتو رسلوا معنا قال نلا سبع نصيب كنا يلا تروى نسهل أنو نبنا فيه ويرعب يعني يسري وإن لا ولا حافظون lẹ́yìn náà amúlù tó dáadáa amúlù tó dáadáa eléyìí ni ọ̀rọ̀ tí wọ́n sọ fún bàbá wọn yáàkù kíkà mi náà yí pé kò sẹ́ni tó mọ́ tó pamọ́ àbọ̀ ọlọ́wọ́ bá wọn alẹ́bí ọlọ́wọ́ bá wọn bàbá wọn yáàkù àmọ́ kò ọ̀nà kò kò máa yí pé wọ́n ó di wa ọlọ́wọ́ bá gbogbo àwọn tó ń ẹ̀dùn náà wa lékè wọn bí ó sọ ọlọ́wọ́ bá wọ̀ والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون أبي؟ نعم كأنا أباني على أمر يجب لي طبعا يكون كافر والله يكون جيد على أمر الله والله غالب على أمره أي تباني أني باو أن أرى àwọn ولا wọ́n náà fẹ́ sàbẹ̀bí كان sínú kànga àwọn gan ni wọ́n ṣe sábà bí àti jẹ́ wa bí tí wọ́n wà tó fi wá lọ sí mísírà ó di wọ́lọ́gbọ́dọ́ àtọ̀rọ̀ ìwà kádó báyìí náà rẹ̀ àbí ìjà kàtó ṣe déédéé nígbà kàtó nígbà kàtó fún ọlọ́wà. wọ́n náà wà ní àbí ọlọ́wọ́ fún ìsìn tí wọ́n ní ká mọ̀ ìbára ọmọ ìbára lọ nílùú gbogbo àgbómi ìlà òru àkọ́kọ́ nù tó ìdílé ẹ̀mọ́ ìbèrè bí dábò bá wọn ẹgbẹ́ ìbínú tó lọ́wọ́ bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ pé àwà kẹ́mi bí ní máa tàbí ní ìta máa lò mú kàn mọ́ nígbà tí a ṣe fún ìdílé ẹ̀mí chance tó dé ìdílé bí káwọn náà gbà fún ìdílé wọ́n ti pọ́n bá àfẹ́jọ́ sùn bàbá àgbà náà ọlọ́wọ́ sàdùwà.

kiri pa àmọ́ ti dùn wọn lọ kiri pa lọ́la àfíà dùn wọn lọ kiri pa lówó dùn wọn lọ kiri pa àbẹ̀rẹ̀ wọn lọ́wọ́ dùn wọn lọ àsìkò tí wọ́n tó ti lọ àsìkò tí wọ́n náà bọ̀ wá tó ó di ẹbí káwa náà wá gbìyànjú láti lo nǹkan márùn-ún inú ọ̀mọ̀dán yìí sí yájú kí nǹkan márùn-ún tó dé ẹjẹ́ á lo wa àwọn ọ̀dọ́ ká lo wa nípa tìlátì Qur'an nípa ìdíkù tafsir kí ogbó tó dé ó di ká lo àwọn ọ̀dọ́ wa kó ogbó tó dé lẹ́yìn ẹjá lo àsìkò tá a ní chance náà fún ọmọdé nípa chance ńlá ni ká lo àsìkò tá a ní yìí síwájú kí àìní àsìkò tó dé ó dé wa lẹ́yìn ẹjá lo owó wa síwájú gbẹ́tẹ́ owó ní sí àǹfààní owó tó lọ́ ẹ̀ lọ fún Islam anabi Muhammad sallallahu wọ́n yẹ kó jẹ́bi ní bàbá lè rà fún ẹ̀rọ ẹ̀ńtí sí mu àwẹ̀ oríire gbáàdì ó dé wa kálówó wa síwájú tó ti ojú owó ní sáfàn tó dé lẹ́yìn náà kálò àlàáfíà wa síwájú kí àárẹ̀ tó dé ọlọ́mọfà lẹ́tẹ̀ rẹ̀ ọ̀kan wa gbogbo àwọn tá a gbádùn olùkọ́ àtúnṣe àlàáfíà tó péye lẹ́yìn náà ẹ̀ka àwọn àbí kálò ìsẹ̀mí wa síwájú kíkú tó dé lẹ́yìn ló mú àwọn àrùfà mú àwọn òkàmá wọ́n mú ẹ̀kọ́ mẹ́rin fún wa. نور عليه السلام أتبع الله سبحانه وتعالى تحبون خمسة وتنسون خمسة عليه النسيان كمان وأبابين كمان أمينيا النسيان كمان وأبابين كمان تحبون الحياة الدنيا وتنسون الآخرة النسيان يليه بجاء الكيامة كان يعني يبال حتى يكون يبال أنا سأقول كني أي لجاء هم اللي وبل توفرون الحياة الدنيا والآخرة خير وأبقى تحبون الحياة الدنيا وتنسون الآخرة أني في ريايين أو أروف تحبون القصور وتنسون القبور دون تقولنا لا تقولنا لا تبقى دي سعيد دي أجاك كمان تسوي كفر قلنا لا لا إله إلا الله أدوا تحبون القصور وتنسون القبور لين تحبون المال وتنسون الحساب أن يفعلوا أبا فكرة ثم لا تسألن يومئذ عن النعيم أدوا بقى وقل وقل أن سترى بطرق قوى بطرق لين ننوى ونسعة لكتي تحبون المعصية وتنسون التوبة يقول ما عليك كما ترى الله يقول في في يقول سلامة في سلامة وتنسون التوبة أما في كتبة أما في كتبة أجاز التوبة فأنا قاعد يقول من يوسف على أكبر كثرون قبل أي أجاز التوبة إليك أن تحبون الآيات وتنسون الموت ẹnifẹ̀ẹ́ ìsẹ̀mí ìgbàgbé kú bẹ́ẹ̀ ni mo mọ́ sọ́wọ́ àwọn yẹn pé ọ̀rọ̀ Yorùbá tí òṣìṣẹ́ ni pé tí mo kọ̀wé bá dí bí nǹkan ò le kọ́ máa lè sàn án tán lé wa o mẹ́rẹ́gà ìkún lé wa ọlọ́dọ̀ kó lè tọwọ́ fún akùn mọ́lá kò lè mọ́ òtún làbí sọ fún wa mẹ́rẹ́gà tó dáa yàtì ń kọ́gbẹ̀mí yóò mú yóò yóò mú yóò nínú àwọn ìsàhìlìyàtì تلك حكمة وان به أنا بني عبده عن بني إسرائيل فلا حرج نبي الله موسى عليه الصلاة والسلام ونين لو في أدولا وبربلا ونين ما بربله وطور السينين إن لو نجد تلقوا جد إيه كاكا كنت لك يا فرو أي هيك قد أبا نبي الله موسى فيها يا قوة يا با كوينا وكي الله òtún speed yẹn ga ó lè síwájú díẹ̀ ló bá rí ọ̀pọ̀lọ́ tí ń fò tí gbéra jẹ jẹrẹ ń gbéra jẹrẹ ọ̀pọ̀lọ́ àbá sálámà sí i nípa nàbí ọlọ́wọ́ bá lọ́wọ́ kó bójú àwọn ya musa ibn imran wa wọn lọ sí ní káàdì wọn náà lọ oní lákòóso bàmí yẹ kan onímọ̀ orí kódà a fi yẹ ìbánilójú kí tó ìbánilójú tí ó sì lókun gbé yẹyẹ ó lẹ yẹyẹ lòún lè rí ilẹ̀ mẹ́ta ni ẹyẹ tí ọbẹ̀ sì yẹ ẹ̀gbẹ́ mi tó ọwọ́ kí n tọ́nù lásán kí n wo mi ọ̀rẹ́ yẹn náà òun ni wàá sọ pé òun lè tó bóòlù ẹyẹ fẹlẹ bá bóòlù ẹyẹ ọ̀pọ̀lọ́ ẹ̀fẹ́ bá yẹn ó sì wájú bí ọlọ́ba pàdé arákùnrin kan tó gbọ́ ẹ̀sìn pẹ̀lú ọkọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tẹ̀wọ̀ fún akọ̀ mọ́lá pẹ̀lú zila musa amadede lọ́wọ́ ọba tó parí hájà rẹ̀ ọlọ́wọ́ ọba ni múrí ma lọ ní ìmọ̀ olórí ọwáròyìn tó yí fún òun rí ẹyẹ òun rí ọ̀pọ̀lọ́ tó lò lẹ́yẹ òun rí ẹ̀ṣẹ́ tó gbẹ̀sìn tí sàn sáré ni ah, ni ni ni. tí wàá lọ́pọ̀lọ́ yẹn ọmọ èèyàn sí nílé ayé ni sí ọba òun tó nílé ayé àwọn ọba wa ń jọ àwọn ọmọ wa gbọ́dọ̀ sátẹ̀lá tó àwọn wákàtí máa dá wákà nfààní lórí bàbá máa jẹ ayé máa jẹ ayé ìrẹ́ nìyẹn ayé nìyẹn sì máa jẹ́ lọ ìyá máa jẹ ayé máa jẹ ayé obúra búra búra gbogbo ojú ẹ̀bùn tuntun bí padà máa jẹ ayé ìrẹ́ nìyẹn ayé nìyẹn sì máa jẹ́ lọ tí wọ́n lọ bá jayé mú kí ẹ bá ríkà jayé lọ bá jẹ́ kò sì yá múra sára rí lọ jayé rí jẹ ẹ rí jẹ tí ò sáyè mọ́ ni àwọn alábọ́dá alábọ́dá jẹ́ tó bá lọ gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n tó gbọ́n jù ẹ lọ ti wáyé ayé wọ́n ti lọ ó di tó bá lọ lọ́wọ́ àwọn lọ́wọ́ láyé tí wáyé aláwọn abíọ́lá àwọn yàrá dùà wọ́n lówó gbogbo àwọn dáhùn lówó lọ ó ní wọ́n ti lọ tó bá lóò nímọ̀ àwọn bàbá wa dà sheikh mahmoud abubakar gumi sheikh alam alilorin sheikh kamaluddin sheikh abdulbasi niwo pẹ̀lú gbogbo ọmọ wọn àti pàyọ́ lọ́wọ́ bá wọn ti lọ tó bá ní oní àdíní à bàbá kánú rẹ̀ nímọ̀ lẹ́gùn rẹ̀ à ẹni tí ó rẹ̀ yóò mọ̀ra rẹ̀ yóò máa áwọ́fà tó rẹ̀ yìí ọ̀kan náà wọn ni wọ́n pé clinton ni president lásìkò tiẹ̀ ó ní printing pé lẹ́ẹ̀mẹsàn-án kọ̀dá lóhùn nígbà tó wá gbọ́ ní look i'm busy with the affairs of the state mi ò ráyè tiẹ̀ printing i'm busy with the affairs of the, of the state síbà ọ̀tọ̀ ọdún mẹ́rin sí máa fi gbogbo ìjọba kò kókó nàìjíríà dọ́là ọ̀sẹ̀ kó lójú kan náà àwọn pẹ̀lú gbogbo agbègbè gbogbo àwọn security rẹ̀ òun dà lónìí ó ti lọ ó di

àmọ́ síbẹ̀ síbẹ̀ náà ó kú àbí òkú èmi náà kú wọn náà kú ìjà múra ká ti ṣe ẹ̀rí kábí bá a lọ sí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ níbi pé mùsàrí ìhòòhùn mùsàrí ìhòòhùn mùsàrí ìhòòhùn ẹni tí bá ti dáadáa kú ọlọ́run sí mi ni o ọlọ́run bí láti kó sí ìfẹ́ nìkan kan wa kábí bá gbàgbé kú ọmọ arántí kú gbogbo wa gbogbo láhàzà kámọ arántí kú ó yẹ àwọn kọ́mọ́dà bí àwọn ọ̀dọ́ pé tòhìbùnà àyà tẹ̀dúnìà òtẹ̀nsẹ́mẹ̀lmọ́ òtàbí النفع لا يجري حياة تنسى الموت النفع لا يأبتني ويكو لو تيوبا في أولا مدى كفو مدى كفو مي مدى كفو مي مدى كفو مدى كفو مطو مدى كفو مدى فرو أتني كما قال ما كما فوي هو تقول أتعقنا ها ọlọ́run wa jẹ́ àkókò dáadáa ṣé ká máa gbàdúrà ní ọjà àkókò dáadáa bani bèrè bèrè tó في هذا yóò hádà rẹ̀ ṣáàlà. asalaamu alaykum wa rahmatulah. wa alaykum salaam wa rahmatulah wa barakatu. nípa ah, kí ọlọ́run kó gbà ní ẹ̀sìn pàṣẹ rí ìbẹ̀rẹ̀ Ramadan kọ́lọ́n kó jẹ́ kí a rí parí rẹ̀. àìbéèrè àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí súrà tí a bẹ̀rẹ̀ ní alẹ́ àwọn pé nàbí ìlàyé Yakub ó nífẹ̀ẹ́ apá kan náà àwọn ọmọ rẹ̀ lẹ́yìn tó hàn sáwọn yòókù ṣé irú eléyìí náà ó ṣe lẹ́tọ̀ọ́ fún òbí láyè sí láti nífẹ̀ẹ́ apá kan mọ́ àwọn ọmọ rẹ̀ láti máa ṣe àǹfààní kan fún wọn tí ó yóò sì hàn sáwọn èyí kò sí ó bá mu bẹ́ẹ̀. alhamdulilayi ọmọ ènìyàn ọmọ ènìyàn ní ọmọ jẹ ìṣesí ọmọ ènìyàn sì máa ma wà pẹ̀lú ọ̀yàn kódà kéèyàn nífẹ̀ẹ́ apá kan mọ́ rẹ̀ ju àwọn kan lọ nítorí dáàbò níbẹ̀ pé anábìwá Muhammad arákùnrin kan náà wọn sọ ọwọ́ fi hàn pé yá Rasulullah ẹ ibẹ̀ tàbí náà fọmọ mi báyìí báyìí àmìyà wo wọ̀nà ọyá yìí ọyá yìí tí gbogbo àwọn ọmọ rẹ lọ́ra bàtà yìí fún ọba ní ara ọ̀ ọmọ àti mo nífẹ̀ẹ́ náà nílẹ̀ àà ẹgbẹ́ mi ti mi jẹ́ lórí àbùkù kẹkùnlá ọ̀ àbínú bẹ́yìn náà àwòrán ọ̀yọ̀ ẹ̀káyọ̀ ọlọ́ọ̀ba ẹ̀sìn àti bíbí láàrin a lè kọ̀ǹtró náà bí ọ̀rọ̀ oníyàwó dínà yìí pé oníyàwó méjì mẹ́ta mẹ́rin bákan náà kọ́ ló ní ìfẹ́ wọn aláàkọ́ ìfẹ́tí ń kálùkù yóò sọ̀rọ̀ bó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ó ní ọlọ́ọ̀dẹ́ odé ọlọ́ọ̀dẹ́ṣẹ́ odé ìyàwó kan mú túwẹ̀ ó kì bọ̀ ní omi bí wọ́n bí wọ́n á sì kẹ̀lá ní ọ̀yẹ́kọ́ kéèyàn ti yé yín nìsín àbí kẹ́ẹ̀dẹ́lẹ́kọ̀ọ́ yé ibo láti àmójú yé yín nìsín ẹ̀dámi lónìí ó di eyé ìrìn àbí ọlọ́run ọ̀sẹ̀ àbẹ̀lẹ̀ ọ̀kan wa omi tó wẹ̀ lọ́kùn ní ọlá ẹ̀káàbọ̀ ẹ̀káàbọ̀ ẹ̀kú tọ́jú wa ọgbọ́n yẹn àdá rẹ̀ sàlámù aláìkò wà aláìkò fún ọjọ́ wà aláìkò sọ ó dì mọ́ ojú tó ẹ̀rù rẹ̀ la gbọ́dọ̀ ikọ̀ gbọ́dọ̀ ibùdó àṣà ní àkùrẹ́ yẹn mo fi ibùdó àṣà mo fi hàn uh, mo fi hàn fúlà fẹ́ gbẹ́dà síwáàzí aṣíwájú náà wọ́n á ní ibrahim bọ́nà àti nínú ọ̀rọ̀ yìí fún ibra tajudeen ìpè ńgbà tó fẹ́ yàwó kẹtù ah, ní a àti yàwó kẹtù ní ọ̀rọ̀ mọ̀gàdé ń pè ní gbàdùn ńgbà tó ń fẹ́ yàwó kẹtù tẹ́lẹ̀ gbé jẹ fóun ó ti fàtọ̀ kékeré kan lè ní orí tó wọn táàjù ọmọ olóògbà ló jẹ́ wọ́n fi bùrọ̀ ásán jẹ́ ní ìgbéyà ó dábí ìlú àà mo ní kó mẹ́rọ ìyàwó mi ti mẹ́rin yọ́ lè jẹ́ sábẹ́dẹ́ dára lórí ọgbẹ̀ mi rábí lórí àwọn kan wọn lórí pé àmì ẹ̀mẹ̀ wáyé máa mú ẹ̀wọ̀n wáyé rẹ̀ ọlọ́run sà. tí o nípa ọmọ yẹn. nípa ọmọ yẹn kò yẹ kí ìrírí àmọ́ kò sí mi ìyẹn ní ìfìyà kàdù kan lọ. ó ti wá wà ní ìwà òǹkálùkù òdìbò fi mọ́rọ̀ ìyàwó wa ìyàwó tó ń pè lọ àjọlọ fi hàn sàbẹ̀ nìkan àjọlọ àtọ̀dọ̀ àkàn mo máa béèrè pé ìgbé ìlọ́mìnira ó lá ẹni kánífẹ́ àwọn ìyàwó wa bákan náà ó ní ẹ̀wọ̀ bọ̀dá mi yìí ìyàwó méjì ló fi lẹ́sẹ̀ ìyáálé nọ́ọ̀sì ìyàwó kìtì nọ́ọ̀sì àmọ́ ó ti mọ̀ pé bọ̀dá mi ní diabetes là ó ní ọ̀kan ìyàwó yẹn kìtì nọ́ọ̀sì yẹn onímọ̀ àtúbọ̀dá yẹn ní gbogbo àsìkò ẹ̀kọ́ lóògùn rẹ̀ ìmọ̀ àkùnrin alájìbì ọlọ́run sọ yìí láyọ̀ bóòlù iṣẹ́ o ti bóòlù yẹn ti ṣe òfin ìrìnàjò àrẹ̀kẹ́ ẹ má ṣe wàhálà púpọ̀ ju ẹ má lògùn yẹn o ẹṣẹ́ ti lògùn yìí àsìkò ọjọ́ ìgbé jọ yìí máa fóònù búra ìyá arẹ́gbẹ́gẹ́ a kàkà àti àwọn orí ní òmìnira yìí o ní ọmọ mi kan nígbà tó fẹ́ yàwó kejì ó ní ah amiru àti mo bí ẹgbẹ́ rà mí ìyàwó kan ẹgbẹ́ bínú ọjọ́ bínú ìjọba ẹni tó bá ìjọba bá ti àwòpọ̀lọpọ̀ ọlọ́wà pọ̀lú wa. ìbéèrè kejì iṣẹ́ àlà lẹ́ẹ̀kan nínú àlàyé ah, ẹ ṣàlàyé pé áyà tó ń sọ nípa pé kúlù kẹ́lìmà kúlù àti áyà tí a kà tó rí léèkì má bàbá àwọn Yusuf ti jẹ́ yàkó pé kò ní ṣe kúlù bọ̀ládà sẹ́nìlá àbáyà lẹ́kẹ́ bọ̀lá ní ibi ṣé ní yóò ní sílẹ̀kùn fún àwọn oníbídà látara pé dáàmú àwọn ti sọ pé kò ní ṣe gbogbo bídà ni ó lọ wọnú náà alhamdulillah ọlọ́run kó sáré rẹ̀ kàwá mo sọ pé dọ̀lára mo kò sí kúlù mo ọ̀rọ̀ kúlù kọ́ mo sọ kúlù dọ̀lára mo mo ní dọ̀lára sí sí dọ̀lára bídà náà wà lóríṣiríṣi àní bídà mọ̀káfàrà àwọn bídà tó tẹ̀lé kìfìrí tí ìbá gbà pé kí ní kẹjú kura àmà bídà tó tẹ̀lé kìfìrí ó di wa àní bídà muharrama àwọn bídà tó pé ti haramu ìwé táwọn yẹn máa tó ní Ramadan yìí tí wọ́n ní nẹ́fílẹ̀ òru òní káàkiri àmẹ́jọ sálámà mẹ́rin iná àti iná lórí ìjókòó kan am lahum shuraka'u shara'u lahum min ad-din mal ani bidi afi makruha sabu makruha kafi kun saka ma jobi alawa anta salam wa min za salam ne ya kokoyo ko da islam ama obatin makruha àwọn àwọn sábẹ́ kámẹ́ bàbá wọn mú ọ̀rọ̀ bídà àyàgbára tó sidna abdullahi bin umar sí basirawa ti madina ọba rí pé tó ọba gbọ́ sí muhajir ní pẹ̀lú sidna abdullahi bin abdullahi bin umar lọ́wọ́ nígbà tí muhajir ní pẹ̀lú tán ní sidna abdullahi bá bẹ̀rẹ̀ sí náà fi làkínà nítorí ọkàn rí ní ọ̀nà الصلاة أدرك الصلاة أدرك الصلاة يرحمكم الله قاري الولاء كما فيه الولاء مدى مدى ولا بسم الله كلا عبد الله بن سيدنا عبد الله بن عمر عمر فيه فكر استجان في العالم وما قبتها وذلكم هذا ولكن يقول والله لا أصلي في المسجد في البدع ولو تير بابا شيخ عثمان بن فودي أو أمري so bí díà kéèké ni àmọ́ olùbàṣẹ́jẹ́ obìnrin bí bí díà kan bẹ tí àwọn èèyàn máa ṣe wọ́n ti sọ́ọ́ nígbà nígbà nígbà nígbà nígbà kíni náà ọlọ́run kó sí àgbà abẹ́ máa ẹ̀sìn abẹ́ fẹ́ máa ẹ̀sìn jù àlẹ́ bìbọn tí wọ́n ní wọ́n asalaamu alaykum wa rahmatulahi wa alaykum salaam wa rahmatulahi ta'ala gbogbo tí ta'ala kálọ́ bí ọ̀ ta'ala. يعني كلام يعود الموضوع ده قال وعليكم السلام ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله تعالى لكم بالشريك على او أيوة، سابق كده مرجوكم باي رؤيا يقول سابي عمر واسي وبني الحمد لله والصلاة على النبي يقول لي اه عمر بي الحمد لله والصلاة على النبي wọn àmọ́ bolo ti rí wasalaatu ala nabi to ale ta n tẹsán wa ni pé ká máa sọ́kọ́ ní alhamdulilah ó ní mọ̀lẹ́pọ̀ yá yìí ni wọ́n fẹ́ bi lọ́nu E tẹ́ bí kọ́ wa ni pé alhamdulilah ewu ni wasalaatu ala nabi ó e di wa ọ̀rọ̀ yorùbá yorùbá ti ti e oye oye gbẹ̀lọ́lá àdúgbò ọgbọ́n ògbè ní èmi gẹ́gẹ́ bí yorùbá ìbílẹ̀ yìí pé agídí ètò rán kákẹ́ lọ́tọ́ ó di wa àwọn ẹ̀sìn nǹkan ẹ̀wọ̀ sínú ààyè ń sọ̀rọ̀ nípa àkóf tó bá sọ̀rọ̀ látọ̀ ọwọ́ sọ́ọ̀kì tó nípa tó bá ń parí àbọ̀ láyẹn tó bá wọ sọ́ọ̀kì yẹn níwọ̀n gbà sí àbọ̀ láyẹn kí ìdìpọ̀ bá fẹ́ wẹ̀ ìgbẹ́jẹ́ náà bà throughout the day tọ́lá sábà bá mi kò ní kò bọ́ sọ́ọ̀kì mọ́ ọkà fọwọ́ ra orí sọ́ọ̀kì kó fò gan ara bíi pé kó fò yẹn mọ́ afẹ́ ìrìn bàtà sínú àlè ìgbàgbọ́ gbó ilẹ̀ màá fi jẹ́ sí i ìgbà ní kéèyàn fọwọ́ rẹ abẹ́ kó fò yẹn sọ́ọ̀kì yẹn lọ́fi dá àgbà tó lọ́fi tẹ̀lé àmọ́ níbi ní ká fọwọ́ ra òkè rẹ̀ ni òkè rẹ̀ láti nà fọ́ ọgbọ́n orí kó lọ́ fi tẹ̀sí ó dí ẹwà lọ́fà ẹ̀wò ẹ̀zábù kàtónì òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sẹ́lẹ̀ olùkọ́ òun gbé mi àlọ́lá ló bá ti àlọ́lá ló bá ti àlọ́lá ló bá ti ní mẹ́ta mẹ́ta ló bá ní ààbà wòdó ee wòdó àǹbíyá ẹ̀kọ́ bò ilé ìrìnàlọ́ ara ti ní o mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ni àlọ́lá àwọn àjẹjọ́ lọ́wọ́ tó síwájú mi mọ̀nzáàdà alẹ́ yìí ẹni tó bá ti ní mẹ́ta mẹ́ta lọ fàkàdà àdúgbò ó ti àbùkù wà á sọ ó ti tayẹ inú àlàó وكيف واعتدى اعتدى لنا وعصد السلامة انه لا كان كده يسرى ناري ما يوم دو متى متى عزاكم اما متى متى ده بيسيون يبكو سيزين ما ما سي لا تقدموا بين يدي الله ورسوله اما ما سي النبي له àwọn òfin bá ti ṣe nǹkan wọn kọ́ wọn kan rẹ́kọ́ wọn kọ́ lọ lọ́sẹ̀ ẹni tó lẹ́sìn lọ́wọ́ ọba ìnàdínà ìdẹ̀lẹ́ àlẹ́ ìsìn àbẹ̀rẹ̀ ramadan náà kò lọ sí kò sí lórí ìmọ̀ àbí naam kini béèrè. mẹ́ta nù ìdá mẹ́ta fún àná àlejò kúta ti ọ̀pọ̀lọ ìdá rẹ̀ ti ẹ̀yẹ ìdá rẹ̀ ẹni ó gbé kan lọ́wọ́ ìdá rẹ̀. ìdá rẹ̀ ìdókòwò gbé kan lọ́wọ́ ọkọ̀ mọ́nimú lọ́wọ́ lòdì bá wí ní kó wí àfa o lọ́ba ní mo dá àwọn ti pé adébí Musa ọlọ́run sọ fún pé ẹyẹ tó fò yẹ ebi ayé mi ọ̀pọ̀lọ́ yẹn ọmọ ìyẹn sí ayé mi sí ọba lẹ́yìn náà ẹni tó mú ọ̀kọ̀lọ́wọ́ tó mú ẹsẹ̀ mẹlẹ́kà ìkún mẹlẹ́kùn náà òun bí ọ̀kọ̀lọ́ sí ọba bí òrùlá mẹlẹ́kà ìkún ti ní wa yọba wa bí òrùlá wa kó yẹ tọwọ́ fáàkùn mọ́làkùn mọ́ọ̀tì lẹ́bi wókèlà nìkùn fún wa mẹlẹ́kà ìkún tó àyẹ̀kùn yọba yẹn yọba yẹn ọmọ ìjọba wa dáadáa lọ́n jẹ́ báwa dáadáa ni iṣẹ́ ká máa bẹ̀rù ká máa gbìyànjú àti tèmi ká máa ti ṣe rí ká ní àkídà sèrìmà àkídà àbùsọ̀hìyà alimabuniya alkitabi wa sunna mọ́ni àkídà burúkú jẹ́ bí káàkiri àdúgbò ìtura sọ́nù dúró àkídà tó bá ṣẹ̀rí àmọ́ tẹ̀lé kitabi àti sunna ó di yẹn wọláyé ó di yàtọ̀ kíámà ó ti wá gbádùn ẹ̀já túbá قل ولستبقوا ربكم ثم توب إليه كني يمتئكم متاعا حسنا إلى عدل أي أنا يؤمن وبيجاني ولستبقوا ربكم إما توافرد إما تستكفار ثم توب إلى إجابة الظلام يمتئكم متاعا حسنا أو بعد ذلك إلهيك أو بعد ذلك وبعد ذلك أو بعد ذلك إلى عدل مسمى يأتي صلاة قولة وما جابر الله ولا الله dan kó fún aláàfin àtọ́pẹ́ yìí kábàárù gbogbo yáyé wa kábàárù tó kú pẹ̀lú ìrọ̀rùn ọmọ nínú iṣẹ́ yìí kó máa fi wá lọ́mọ àjẹ́nà àwọn àmọ́ àbádọ́nù àjẹ́nà kó ló wọ́n ṣọlá bò wá ní àmbìmọ̀ kuntum ta'malun inna kadhalika najzi al-muslimin ọlọ́kùn sí àmúsì subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk àbẹ̀wò àti tọ́lọ́ọ̀bà kásán nígbà wẹ́tò yìí one hour hundred five to six náà rẹ̀ ní DITV láti onígbò àwọn DITV náà wọ́n kó bá sọ lẹ́tàrí gbogbo àwọn tí wọ́n ní àwọn òṣìṣẹ́ wọn gbogbo wọn sábà tó gbọ́ lẹ́tàrí سبحان ربك رب العزة ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين mímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù òjò pẹ̀lú àjẹ́. yóò tẹ̀rú ẹ̀ràn pẹ̀ládìyẹ yóò ra bẹ́là fún wòlí èké màálù dúdú fáwọn àfà ọ̀yá yàjẹ̀wò yàjẹ̀wò ni ó máa bá yàjẹ̀wò yàjẹ̀wò ni ó máa bá ká. ẹ̀tún dàbí ọgbọ́n. ẹ̀tún gbẹ̀rọ ìrọ̀ yín ò jẹ́ àfà èké ẹ̀tàn yìí ò jẹ́ ojú ti la, àwọn olódodo kì í pọ̀nyán bẹ̀fẹ́ dà lápáta ẹ̀jẹ̀ àgbọ̀ bẹ̀fẹ́ dà lápáta ẹ̀jẹ̀ àgbọ̀ fẹ́. ẹni ń wá wọn lọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹ̀ràn mélòó lẹ́pa nínú oyún ìríran yín ọ̀fẹ́ máa ní ìgbọ̀nrán ẹ̀yin ọ̀fẹ́ máa ní àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́ ọlọ́run gbàdúrà wa jáde àdúrà tí ẹ rí ẹ̀tọ́ ẹ̀ sí ní àwa tá àórè rẹ̀ jẹ́.